tó alhamdulillah rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba tó yọ̀ǹda fún èmi àti ẹ̀yin láti kírun tọ̀sán tó ní táàmù sí sọ́látù zoro abẹ́ Allah subhanahu wa ta'ala kó jọ̀wọ́ jàre kó gbà ní ìbádà fún èmi àti ẹ̀yin ìlúrí kan báwa Yorùbá ọlọ́run ṣe lè ní àkìmọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ já kákíláyé kákíláyé wa dáadáa bí ẹlẹ́dàá ti ṣe kálukú ọlọ́mọ jẹ́ kọ̀ọ̀kan kan bá jẹ́ mẹ́rin àlékún dáadáa ọlọ́run ṣe fẹ́ kọ̀ọ̀kan bára wa dúpẹ́ pàápàá jùlọ àwátá jẹ́ òǹtajà nínú àpá gbọ́ ìpè ọlọ́run àti ìpè ọlọ́run ọba àdáhùn ìpè rẹ̀ wa kí o haya alasọ́lá haya alalfàlá ẹ máa bọ̀ ẹwà kírun ẹ máa wá ṣe ọlọ́run ìpè rẹ̀ la jẹ́ àbíọ́ báwọn ayé bá wá ń pè wá ọlọ́mọjà jẹ́ wọn ìgbà náà tó máa wọn apẹ́lú ayé tó bá dáhùn wọ́n á pẹ̀lú ní àkó láyé bó bá dáhùn wọ́n á pẹ̀lú ní ọ̀rọ̀ rẹ̀ rábàràbá ó bá ọlọ́run jẹ́ kí rẹ̀ ṣẹlẹ̀ pé tọ́lọ́run bá máa jẹ́ ọlọ́run jẹ́ ajẹ́ pé ṣe rahmatika ya arhamar rahimin wa ya akramal mukramin wọ́n ẹgbẹ́ ìtajà abáyé ní pẹ́lẹ̀ kan níbi ìjẹrin àbí nǹkan lọ́sẹ̀ tó lọ yìí àwọn tó ń kó ẹgbà ẹlòmí wọn mú rẹ̀ wọ́n fi gún ìwé eégún lọ ní bẹ́ẹ̀ lè ṣe kankan ọdún ni wọ́n ń ṣe àwọn ló kó máa bùn wá ní nǹkan àbí bá ń ṣe léyá kí láwọn èèyàn máa bá wá ṣe wọ́n bá wá wọ́n jẹran á fún wọn ní nǹkan àwọn ní wọn láwọn ń tó tó yẹ kí wọ́n gba nǹkan lọ wá ìbá ló yóò a ti mọ̀ a ti tó kìí ṣe pé èèyàn dúró sí ọlọ́run níjà ọmọ wọ́n wà nù wọn ẹni lọ́wọ́ rẹ̀ sì wà nù wọn ọlọ́run bá ní yí àwọn bẹ ọlọ́run àlàdé mẹ́ta péré lẹ́yìn oúnjẹ ìrọ̀lẹ́ ìṣe méjì ọkàn wọn àti pé ọkàn pín méjì sórí ìdí ìrùn ẹni taṣú rò pé wọ́n ti taṣú tán tó dé bẹ́ẹ̀sì ọlọ́run ọba ìtòsí pàtàkì lànàbáríkà bá a mẹ́ta tó kọ́ làálàá tó bá a sì láàmà kọ́ ní ó sọ ní dẹ́ntóla ọlọ́run bá làbáríkà àwọn tó ti síwọ́ ọ̀sẹ́ láti ṣàforíjì fún láti ṣàforíjì fún tó bá láwọn tó kù láyé náà wọ́n lọ gbàdìsì wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tá a gbájẹ́ lọ́wọ́ wọn mẹ́jì àṣìṣẹ́ ṣe wá kọ́ wa jẹ́ àtúnlé ìṣàlékún nínú tá a ṣàlékún ẹ̀ irú gbòǹgbò tá a nífẹ̀ẹ́ gbogbo bàlá ń tọ́jú ẹ̀ àtàwọn nǹkan mi jáwa náà tún jẹ́ ó dáa ju bí a ti bá lọ rahmatika náà kú ṣàánú wa lápapọ̀ Rabbana taqabbal minna nígbà tí ń sọ eléyìí gbogbo àwa tá a jẹ́ gbèsè sẹ́mi wa kìí balẹ̀ lẹ́yìn bá kiri fún kọ lẹ́kọ̀ọ́ wo orúkọ ẹni yẹn bóyá ń gbé gbèsè ìgbà míì ẹ̀ sá ẹ̀sìn ilé ìṣúná ń sí ibi àbí àlá kó bá ní sàmìsẹ̀ Allahumma inna inni a'udhu min al-'ajzi wal-kasal wa a'udhu bika min al-jubni wal-bukhl wa a'udhu bika min ghalabati ad-dayn wa hawli ẹ̀ẹ́dẹ́ kìíní yẹn kọ́ tẹ̀mọ̀ kàlára àárọ̀ mẹ́ta ànábì náà ló ní kàkà mẹ́ta yẹn tó bá dé ọ̀lẹ́ Allahumma inni a'udhuka min al-'ajz ọlọ́run ó sáájú ọkù ìyà agara mẹ́jì agara ó dá mi ẹlòmí ti ń kọ́lé lọ́nu yí ti kọ́ ó ti takú bẹ̀ agara rí ọlọ́run mẹ́jì agara ó dá mi wàlìkásà òrùjú tí èjé ìhó kí jẹ́ni tó ní nǹkan oṣù dúkìá rẹ̀ ó fi dẹ tẹni ẹlẹ́ni torí ojú kò lè béèrè wà ó ní kàmínà ní jùlọ wà ní bókò ahun mọ́jẹ ń jáhun ọ̀pọ̀lọpọ̀ ní five naira tájọ́ ń filẹ̀ náà ní ó filẹ̀ mọ́ṣáláṣí five thousand sí ìbẹ̀ lọ́wọ́ rẹ̀ wà ó ní kàmínà jùlọ wọ́n bá kó fún ọjọ́ bá tààmú tó fún wọn lówó wọ́n tó dápadà wọ́n á jẹ́ ó di gbèsè sí wa lọ́rùn èyí tó sì jẹ́ ọlọ́mbà ní sọ bọ́ọ̀dún kábí ń lọ́lábà ti bẹ́ ilé ìwakọ̀ ìfìjà àti lórí àwọn èèyàn hmm? àwọn èèyàn mú mọ́jẹ̀ wọn ní kápálẹ̀ ìwà tọ́bà náà ti náà fi dúnyà wọ́n fi àfihàn ti asùnàtà àti àgbàdà bàbá ìmáàmù wa ní àrùn wa àbáyé àtẹ́lọ́n fún yí àlàáfíà tó péye tó nara já ọ̀pọ̀ bá ní fún bẹ́ẹ̀ṣẹ̀ wá máa ṣe tí ó fi máa bá ọ̀nà kò máa kọ́ yìí máa ṣe bẹ́ẹ̀ṣẹ̀ máa ṣe tí ó fi máa ṣe déédé ọlọ́kọ̀ọ́kọ́ yìí máa ṣe ọlọ́kọ̀ọ́kọ́ yìí máa ṣe ọkọ̀ yìí máa ṣe ọkọ̀ yìí máa ṣe tó ti jẹ́ láṣepẹ́ gbogbo ẹ̀ bàbá tẹ́ bọ́ra balẹ̀ fẹ́ jókòó ọlọ́wọ̀n níjà bá wọn dààmú lóòótọ́ àrùn kíámà ọgbà náà dínà sí kiri àtọ̀nàtà wọ́n fi láàkírọ̀ sí حسنة وكنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام السلام الله السلام عليكم وعليكم السلام وعليكم السلام ورحمة السلام لي السلام عليكم ورحمة الله العزة أبلي أبي أجل أجل